sí i mi ò rẹ́dí láti gbọ́ nǹkan látọ̀dọ̀ ẹ̀. except tí o bá rẹ́dí láti redeem ara ẹ̀ just one. Get me something about Junior nǹkan tó jẹ́ pé tóun fúnra ẹ̀ bá gbọ́ a mọ̀ pé kárí òun ti pin ó ti bàjẹ́ pátápátá that or nothing. hello hello here where go straight to the point are you in or out. good. I mean the door is open. ṣebí ó ní bọ́lọ́jẹ́ ò bá kú oríta ò léwu koríko o ayé ṣòro o ẹni àníkó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́ àṣehùn dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni ó tún ń gbà ní ẹni àníkó fẹ́ni lójú tó bàtà sẹ́nu ètùmọ̀ àrègbà wà ó lọ́wọ́ àfọ̀hún. loco, loco loco, loco loco, loco Oh, Dr. Reginald. Doctor, my, she's, she's new here. Okay, Doctor, Doctor uh, Debbie. Debbie. Yeah. <laughs> Uh, yeah, Dr. Yeah. Debbie, how Trust me, she's very, very brilliant. Oh, that's great. Yeah, yeah, tell you. <laughs> Dr. Debbie, right? Hmm. Yes, sir. bọ̀rọ̀ kìíní bọ̀rọ̀ kìíní kìíní Alima, you you don't have to come here anytime you like, you know. Kilo mean? she mo fẹ́ pa ẹ́ ni? Alima, we we have to put a stop to this. Look, Deji, oh, understanding, nǹkan kan. Mi ò kí ń ni fún mi ní àgbègbè ṣe ń Are you telling me pé kò sí nǹkan kan tí mo fi ọpọlọ mi rò mọ́? aside sex. no that's not what i'm saying what, what i'm what i'm. wo gbàgbé ẹ kó tó bá wùn ẹ ni kò forí business lèmi wá ṣe ń bí lẹ́nu. business. <sighs> Professor Vigilance. I offer you the position of Chief Operation Officer in this new company of ours. Yes, sir. Wọ́n lè fẹ́ rí mi, ṣé kò sí? Eh, bẹ́ẹ̀ mo ti ṣetán láti jọ̀wọ́ Wow! That is very, very brilliant and commendable. On one condition. <gasps> With due respect, Baba, eh, lè gbèlú condition. No, no, no, you can't do that. Èmi mo ṣáà nílẹ̀ mi. Ẹ̀hẹ́. Ààrẹ pè ẹ́, olóò fẹ́ dífá. Jọ tífá bá fọre, táàrẹ̀ ò fọre ńkọ́. Táàrẹ̀ bá wá fọre, tífá kọ̀ tí ò fọre ńkọ́. Débọ́lá, what is your condition? Ah, ah. Orí ìtẹ́tẹ́ jókòó léwu èmi mo ní. tí ìlú bá ti ṣetán láti fi mí sí ipò tí ó yẹ èmi náà ti ṣetán láti fi gbogbo ilẹ̀ mi lẹ̀ fún lò. àti kúrò ní ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. débọ́lá you're really stepping on my toes right now. ah máa dín pẹ̀lú bọ̀bọ̀ yìí o. Musa. madam. a ṣì ń wá Lọ́ládé kiri. Ah, okay. make sure pé mójútó gbogbo ẹni tó bá ń jáde tó dẹ̀ ń wọnú ọgbà yìí. kàṣí fúráwìlì mọ. látìgbà tí Lọ́ládé ti lọ làbúrò mi ti ń ṣe bákànbákan. Ah, okay. máa fẹ́ kó bá mi mójútó dáadáa. kàṣí problem àti yé mi everything. Mhm. so ó máa fẹ́ jáde make sure pé kó jáde kúrò ní ọgbà yìí. na problem na problem sinu. Well done, madam. So. ṣé o ní bí ẹtùtù. arábìnrin how can i help you. <laughs> àbí báwo lèmi ṣe lè help I i don't remember asking you for any help. Oh, oh of course you don't all the interviews articles see i know you're stressed mo mọ̀ junior really hit a hard goal. my God. um, Sherry, mo mọ̀ pé junior wa clueless, okay? But sending you here to play some stupid mind games with me, that's, that's a new low. <laughs> junior mọ̀ pé mo wá Oh, mm-hmm. I better go wa Get it straight, through to me. This is the biggest opportunity you'll ever have. um, can just keep jẹ́ kí kíní kan yẹ sórí ọwọ́ ọ̀tún mi ó wà reliable ju àwọn clueless right hand man èèyàn kan lọ <laughs> if you care to listen nǹkan ńláńlá tó kójọ yìí ó lè máa freak junior mind ńlá ló máa ń freak mi kò ní ṣe irú àwọn kan báyìí okay thanks for your offer àsìkò títò. another interview. a ní létí tó lọ́sẹ̀. <laughs> oh one thing though uh, in case to o bá tí ì gbọ́ lọ́ládé ó ti padà dé your lọ́ládé is back. baby. Eh? But you re honestly mood than you give me. Eh? I mean, you're making me feel like the bad guy here. And you know I'm the good guy. Oh my god, me going go any good guy. She understand. She what you want to withdraw license, you don't practice. Eh? When we draw license, you don't practice. You make most stylishly But guys or become my shame by. So now tell me, how am I not the good guy here? Hmm? You really want to be the good guy? Oh, I mean, of course. Then, ẹ jẹ́ kí n padà mo I am happy there. Debbie, you will be happier here. Eh? Wait, look, okay. Kò wo bí this is a transfer from one branch to another. Okay. Èló is salary mi báyìí? Uh, well, as you can see, orí pé by yìí okay, kéré síbi right? Um, this, you know, this is just a growing company. and well matter of fact eh, matter of fact ìwọ ló máa jẹ́ most senior staff ń bí báyìí ìṣòro gbogbo àwọn nurses one wà níbẹ̀ yẹn auxiliary nurse ni wọ́n you feel me and also ṣòrí um, báyìí any experience that might come in handy She understand. Hey, eh, but um, how much is my salary. Um, let's see uh, for a start mo fee twenty thousand naira by. you know fee by bẹ̀rẹ̀. ẹ̀dùn eh, kò yé mi ṣé daily àbí monthly. I mean monthly you know for a start and ah, well Sherry, me if fẹ́ kó rí as in your o she understand but I'm not even asking I'm not asking Sherry. is that I could take iṣẹ́ tàbí be bára ẹ lẹ́wọ̀n for practicing without license. Um, however mo understand we owó she understand but there are ways to live fi sustain Like she náà láì ṣe pé wà fọwọ́ salary ẹ̀ ẹ́ one ìwọ náà dẹ̀ you know eh? ó mọ ó ti pẹ́ tójú mi ti wà lára ẹ̀ ìfẹ́ kò mí dẹ́bi have never seen a girl as beautiful as you are. Eh? I'd like to get to work now. Well, if that's what you want, a problem. <laughs> why not you tí ò bá jẹ́ ìwọ̀ta ló tún fẹ́ jẹ́ aside the fact pé ìwọ ni ló jẹ́ the closest thing to a friend ìwọ náà wò náà nínú ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin tẹ́ bẹ̀rẹ̀ company yìí rita ti kú ìwọ nìkan ló kù ó já sí pé ìwọ nìkan ló mọ̀ nípa company yẹn kò sẹ́lòmíì mọ̀ and then mo dẹ̀ rí i pé you have very educated and exposed àbí kí lèmi mọ̀ mo fẹ́ fi run complaint látòtò òbí tó yìí. company tí àwa mẹ́rin dálẹ̀ ó ti kú yes that company is dead Halima let's let's move on I want to move on. I thought so too until tí mo come across discovery ńlá kan. discovery. oh yes now let me tell you kí general tó kú ó ṣe business kan pẹ̀lú àwọn investment bank it was worth five hundred million now all we need to do is to tender the business plan fún àwọn investment bank wọ́n dey release gbogbo owó yẹn fún wa with that trust me every dead bone shall rise again. Five hundred million naira. You heard me right, darling. Five hundred million naira. Five hundred million naira. Yes, sir. Bọ̀rọ̀ kìíní, bọ̀rọ̀ kìíní o, mo gbà fún ẹ o but junior kí ló dé náà ẹ torí pé oníkọ́kọ́rọ́ yàrá mi sìn òfin òpó kan lè bàjẹ́ ní anyhow you should have at least called pé o wà lé mi. ṣé etí ẹ̀dì ni ògbọ́kọ̀ tí mo sọ ni alíbọ̀dọ̀ ti ń bọ̀ Susan Susan. ó tún tẹ fóònù. where are you coming from. mo gbọ́ nǹkan tó ń sọ ọ̀rọ̀ ọkàn mi ni. ọ̀rọ̀ mi ò yé Susan mo retí ẹ office. mi ò rí ẹ mo pe fóònù ẹ multiple times ò gbé mo tún wá sílé ẹ mi ò bá ẹ Susan am I a joke to you. Eh, kí ló dé tó wá mi gangan náà ẹ kí ló dé tó wá mi bí ọmọ tó àníbo ló ti ń you shut up and tell me where the hell you're coming from. o tún tẹ fóònù. junior kilo ló dé náà kí ló ṣẹlẹ̀. àníbo junior i don't owe you an explanation it's not like you tell me your whereabouts too kí ló ṣẹlẹ̀. mo níbo if you feel so strongly about it ọ̀dọ̀ Rotimi mo ti mọ̀. Hey, that routine boy, I see. <laughs> I know you're not surprised. Àwọn boys ẹ̀ tó ní kọ́ máa ṣọ́ mi kiri ẹ̀ wọ́n ti feedback. But do you know we ọ̀rẹ́ ọ̀tá mi ọ̀tá mi náà ni. Oh bóyá nísìn o máa lè understand bí mo ṣe a nípa relationship tó wà láàrin ìwà àti Lọ́ládé. Oh I see so that's your excuse Lọ́ládé. Hmm? As long as tó bá ti ń jáde pẹ̀lú ọmọ Lọ́ládé I will go back to Rotimi. Because what is good for the goose is good for the gander. gander. And that gander had better be careful to the goose more wary and done here. Rubbish. ta nìyẹn. ẹ kalẹ o. ẹ ká o. ṣé mo lè wọlé. tó bá hùn yìí. mo lérò wípé ẹ mọ ìdí tí mo fi wá rí fúnra mi. Ah, ẹ wá dúró náà ṣé èmi jẹ́ bí arínúròde olùmọ̀ràn ọkàn ni. ok ó dáa lórí ọ̀rọ̀ lẹ́yìn náà ni mo ní kí wá rí yín fún ilẹ̀ kí ló ṣe. well ṣẹ́rí èmi ni mo wà láàrin gbogbo ìjà àti ìbínú tó ń lọ káàkiri up and down yìí ọba rán ni níṣẹ́ odò ọba kún iṣẹ́ ọba rèé kò ṣeé má jẹ́ odò ọba náà rèé kò ṣeé kó wọ̀. ẹ tiẹ̀ dúró náà tí odò ọba ò bá tiẹ̀ kú pàápàá ṣé ẹ̀yin rò pé tẹ́ ẹ bá kàn ẹ lè wẹja ni ṣé ẹ̀yin ò rọ́nà bòmí tẹ́ lè gbà ni. in this case ẹ máa ràn mí lọ́wọ́ kò sí ọ̀nà míì tá a lè gbà project yẹn dẹ̀ láti máa lọ but um, extension yẹn ló ń dáṣẹ́ dúró. ẹ̀yin lè ń dára yín dúró. mo ní mi ò tẹ́lẹ̀ ju abẹ̀bẹ̀ sókè nígbà ọgọ́rùn-ún wọ́n ní ibi pẹlẹbẹ náà ló máa múlẹ̀ ló máa múlẹ̀ lẹ̀. Ah, ah. ṣe rí ọ̀rọ̀ àjọba àjọba tí gbogbo yín tẹ̀ ń mú tó le kòkòkò yìí èmi ò rò pé ó yẹ kó lé tó yẹn. yeah ṣé lóòótọ́. for real èmi ní èmi as a person èmi ní better offer fún yín tó ju gbogbo àjọba àjọba tẹ̀ ń bá kiri lọ. ẹ ẹ jọ ẹ jẹ́ ń gbọ́. ẹ ṣe in that case ọ̀rọ̀ owó ni oh. mo believe pé owó ju gbogbo nǹkan lọ àmọ́ <laughs> gan fẹ́ gbà. Débọ́lá <laughs> Débọ́lá ọba <laughs> eh, arákùnrin ṣàlàyé bàbá. tí má ní pé mi ò rò débi tẹ́ ẹ sọ̀rọ̀ dé yìí irọ́ mo pa. good. inú mi wá dùn pé ẹ̀yin lẹ kọ́kọ́ mú ẹnu débẹ̀. that's right. nígbà tí ẹ wá mú ẹnu débẹ̀ yìí èmi náà ní àwọn conditions ẹ̀mí tèmi náà fẹ́ fi sílẹ̀. okay mo gbọ́ yín. lákọ̀ọ́kọ́ mi ò talẹ̀ o ẹlẹ́ẹ̀kejì ni pé mo máa lease out fún yín ni ẹlẹ́ǹkẹta wá ní pé mo máa ní percentage nínú gbogbo nǹkan tẹ́ ẹ bá ń tà lórí ilẹ̀ yẹn. ìyẹn máa le díẹ̀ o. ó máa le gan mi ò ta lè mọ. èmi máa pè yín outrightly. àdìmọ́ ni mi ò tẹ́lẹ̀ mi ò tẹ́lẹ̀ mi ò tẹ́lẹ̀. fifty million. mo ní ma kí lè sọ. fifty million. ọ hundred. that's a deal. Yeah, that's a deal, Baba. 100 million. Yeah, all right, 100 is okay. At least we we we are only once and for all. Is it? máa yí wá nǹkan tútù wá? No, I'm wà all right, ẹ máa if I do no more. okay. hundred million. yes hundred million that's that's. Eh, you know, bìrì pé òun mi lè. ọ̀rọ̀ ajé kò you know, I'm kọ́ ìfẹ́ jẹ́ ní ìlú one now. ah you understand. hundred. ah kò sí problem. thank you. sista mi ẹ kú ọjọ́ mẹ́ta ṣé dáadáa ni eléyìí ò kì í ṣọ̀rọ̀ i'm fine i mean i've not heard from you in a while. i'm fine. Ah, ṣé ẹ ṣó wípé ẹ wà òkè. kò sí sẹ́ẹ̀. Debbie. hello. Ebola. ó máa jọ́rọ̀ ẹ lójú gan o mo ránṣẹ́ sí ẹ pé kó wá rí mi ìwọ kọ̀ ò wá òun fojú di mí o. ẹ wo èmi ò bẹ́ẹ̀ ní bọ́dì ní ẹjọ́ ní àfihàn o tẹ bá lọ́rọ̀ tẹ fẹ́ bá mi sọ ilẹ̀kùn lèmi rè ó wà ṣíṣí anyway oníṣẹ́ ẹ̀jẹ̀ ọkọ mi tó rán sí mi ó jíṣẹ́ ẹ̀. èmi náà tiẹ̀ ti ń wá bí ṣe bá wọn sọ̀rọ̀ àdéhùn mi àti òdúró lórí kan náà mọ̀ mi ìgbà hundred mọ́ hundred and fifty million mo máa gbà ń sìn. ah Débọ́lá ọ̀rẹ́ dàbí ẹni tí ò tí ì rọ́bẹ̀ ni tó lóun lè jẹ̀bà tán jọ torí Ọlọ́run ṣé o ti rí one million rí ní gbogbo ìgbésí ayé ẹ̀ tó wà yìí. mo lè má rí wọn ò bẹ́ẹ̀ lẹ́jọ́ ọkọ ẹ̀ mo bá lẹ́jọ́. ẹ eh, ẹ eh, it's okay then kò consider pé kò sí business láàrin wa nìyẹn just consider it null and void yes kò sí ní eh. àtọkọ mi sí jókòó sọ à ní one naira tá a máa fún ẹ. a jẹ́ pé inú nílẹ̀ kọ̀ọ̀kan tẹ́ rà nù torí mi ò ní talẹ̀ fún yín. <laughs> màá wá fi hùn ẹ pé ọba ni mi mo lè ba lórí gbogbo nǹkan ní débọ́lá. lóòótọ́ ni o ọba ba lórí ohun gbogbo mm-hmm. yorùbá ò ní adélé ba lórí ohun gbogbo wá iṣẹ́ jù tèmi lọ́ọ́ ṣe bí ẹ̀ wò ó ṣọ́ra ṣe o o fẹ́ pàtó fún mi àdébọ́lá ah, màá wá jẹ́ kó mọ̀ pé a ní fi tọ́jú orí ṣe eh. bẹ́ẹ̀ ni mo sọ. òjò tó ṣú ṣojú ẹni ni kò lè gbé ni lọ. ojú àtúnra rí. Ah, máa forí gbálẹ̀kùn mi o kórìí rẹ mọ̀ bẹ́jẹ̀ òun hmm. hmm. ranù tó bá yá yín ẹ wàá dọ̀bálẹ̀ ẹ gbé owó tèmi wá. bọ̀rọ̀ kìíní. Yes, sir. Borokini, Borokini. Oh, kìíní. so you stop making this whole thing dàbí pé mi àti ẹ wá síbí for a friendly visit or a date tell me what I ask where is <laughs> She. ọ̀rọ̀ Ọlọ́ládé ló ka ẹ́ lára tó tó yìí dúró ná ogun wo ni ọmọ yẹn ló fẹ́yìn méjèèjì náà <laughs> torí kò ṣe pé bóyá ó fàìn tó bẹ́ẹ̀ náà lọ títí. that's not the case tó bá jẹ́ the last thing to my ever ṣe fún mi láyé lélẹ̀ just tell me her whereabouts that's all. okay that information my friend is no longer available for free. Was there a time it was. <laughs> jọ ta ló sọ fún ẹ pé wẹ̀ ni mo fẹ́. kí ló wá fẹ́. I am going to tell you where Lolade is on one condition. And what is that? Oma stop láti máa vilify Junior. so junior ẹrù kókó nínú mi àbí. trust me junior kọ́ ló mi but mi ò lè sọ ibi tí lọ́ládé wà fún ẹ that will hurt him more so let's get even. tó kí ni ó fún ẹ láṣọránsì pé mi ò ṣe ní attack even tó bá padà sọ ibi tí lọ́ládé wà fún mi. Rotimi, do you think I'm stupid? Anyway kí n tó you're going to make a video apologizing for all the verbal attacks on Junior. wà á dẹ̀ ṣèlérí pẹ̀lú ẹ̀ kò ní ṣọmọ lọ́wọ́ ẹ̀ mọ́ so tó bá wù ẹ́ kó padà sí ìwà ẹ̀ tẹ́lẹ̀ <laughs> kò sẹ́ni take it serious. and you think I will betray my sister right. betrayal. yes. me betray <laughs> me. stop deluding yourself Who ẹni tó ti Susan you will honour my sister. again. Wow. Yeah, yeah, okay, okay. Um, I'll see what I can do. Yeah, I'll see what I can do. Eshe go. Eshe. Sugar me. Hello? Yeah, it's time. Yeah. Lalalia Disa. Lalalia Disa. Lalalia Disa. Wọ́n ti check out. Bẹ́ẹ̀ni, wọ́n ti check out like fifteen minutes ago. Kò pẹ́ check out náà. No. jọ ń fẹ́ brush mo fẹ́ ìtọ́lẹ̀ o. My name is Sergeant speaking from Area F. We are under arrest for robbing a convert. Under arrest? Fún kí For robbing a convert. <laughs> Ṣé ẹ ṣeré ni? Don't see anything. Ah, ẹ wá ẹ wá, mo mọ rights mi o. I am educated. Ẹ kàn wá bá mi ẹni mo under arrest. Respect yourself, madam. Auntie, eh, eh. Now move. Auntie. Move. Ah. I say move. máa níka o à ń gbóòórùn ara wa ó jẹ́ agbóòórùn aṣebi. ẹni a ní ó fẹ́ni lójú ata ló fi sẹ́nu èyí a ní ó kí